أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a dá ọpẹ́ tó kọ fún Ọlọ́run a dẹ̀ tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá anabi àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba àlekè ọlá bí a ṣe múra fún aidola abdeha ti jira fourteen forty two kọ́lọ́run ọba àlekè ọlá kó gbà ní ìjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kó jẹ́ kí a péjú ṣe ọdún iléyà fourteen forty two yìí kó jẹ́ kárí ẹran léyà pa ń bẹ̀ kó jẹ́ kárí àwẹ̀jọ́ àràfà gbà kó jẹ́ kárí ọ̀pọ̀lọpọ̀ sọ́dákọ̀ ṣe ń bẹ̀ àtàwọn iṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká ṣe ń bẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kárí ṣe ká sì rí ọ̀nà ọlọ́run láyé ń bì àtijọ́ gbende alkiyama ẹ̀yin arúsìn ọlọ́run eléyìí tó ní fq class eléyìí níbi tá a ti máa ń ṣàlàyé àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbígbàgbọ́yé àwọn àdájọ́ inú ẹ̀sìn ọ̀rọ̀ ìrun náà la kú ń bá lọ ẹ́písòdù eléyìí ni ó jẹ́ asolat part fifty eight ahkamu solat part fifty eight òun lélẹ̀ so ní part fifty seven láti sọ nípa mobopilatu solat nullifiers of solat àti yanjú àwọn kan tó lè bàrún jẹ́ kọlọ́mọ jẹ́ kí irun wọ́n bàjẹ́ ibi tá a ti fẹ́ gbé lẹ́ni ni ní part fifty eight tòní yìí òun ni solatu tatawu'i ìrun tàtàwà àwọn ìrun àkígbọrẹ àwọn ìrun àkígbaláàdá àkísúnmọ́ lọ́hùn tí è ṣe ọ̀ràn yàn tẹ́bi pé ó ti fẹ́ẹ̀ di èdè Yorùbá gan tàtàwà kódà téèyàn bá gba àwẹ̀ gan láwẹ̀ tí è sọ̀ràn yàn tọ́jà àwẹ̀ súnà Yorùbá sọ pé ṣé tàtàwà tó wà ní tàtàwà so wọ́n ti fẹ́ mú wọnú Yorùbá gan pé ìtumọ̀ ẹ̀ ni pé sáàwẹ̀ àṣegbọrẹ wà ní tó bá jẹ́rùn náà so ìrun tàtàwọ̀ so ìrun tá a fi ń wá súnmọ́ ọlọ́run tí è sọ̀rọ̀ yàn irú ẹ̀ náà la tó máa ń pè ní náfìlà èlé èèní àfikún tí ó lè jẹ́ kí nǹkan ó kún rẹ́rẹ́ tá a fi ní láadá lọ́dọ̀ ọlọ́run àwọn àáfàá ní nípìnlẹ̀ gan tá bá kẹ́límọ̀ tàtọ́ wúrò ìtumọ̀ ẹ̀ ní fẹ́ẹ́lù tọ́ à gbogbo ń tọ́ bá ti túmọ̀ sí pàǹtẹ̀lẹ̀ tọ́ kákìrún wákàtí márààrún tọ́jọ́ ọ̀ràn yẹn gan tàtọ́ wọ́ọ̀rù ni torí pa a fi ń tẹ̀lé tọ́lọ́run ni kéèyàn lọ sí hajj tàtọ́ wọ́ọ̀rù a ń tẹ̀lé tọ́lọ́run ni nípìnlẹ̀ ní èdè lárúbáwá nínú tá a gbọ́yé nù sẹ̀rí àbáhùn tó láti ní kéèyàn ṣe tàtọ́ wọ́ọ̀rù ìtumọ̀ ẹ̀ ní pọ́tẹ̀ láti ọlọ́run ṣùgbọ́n nínú sẹ̀rí àwọn ó ti di wípé màṣúsọ́n bìtọ́ àtin rọ́ ìrìwà àjíbàtìn ó ti di pé tá a bá ti tẹ̀lé tọlọ́hun tá a tẹ̀ láṣẹ ọlọ́hun nínú nǹkan tí ò kì í ṣe ọ̀ranyàn òun náà máa ń lo tàtọ́wọ́rò fún tá a bá ti ní pé sọ́wọ́mọ̀ tàtọ́wọ́rì ààwẹ̀ àgbàgbọ́rẹ́ sọ̀láàtù tàtọ́wọ́rì ìrun àkígbọ́rẹ́ ìrun náà fìlà ìrun tọ́já sí wípé kèé ṣe ọ̀ranyàn àáfàá ní sọ̀láàtù tàtọ́ wọ́ọ̀ì ìrun náfìlà ìrun àkígbọ́rẹ tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí híyà máa zádàtì àlásọ̀làwátì lìmọ̀ fòrúbọ̀ òun ní gbogbo òrun míì tá a bá tún ti ń kí tí èsà sí ìrun wákàtí márùn ó kọ́ a rí àpè àpè sọ̀láàtù dùá ni o àpè ní tu láìlì ni o àpè ní sọ̀látù lìjànáza ni o àpè ní sọ̀látù rákà tálífàjì nítarí àpè tí èbá sá ti ṣe ìrun wákàtí márùn tọjọ́ ranyàn sọ̀látù tàtọ́wọ́ì làwọn àfáà máa ń pè wọ́n ní tó sì fà á òun ni hadithi kan eléyìí tí ó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n bi ànábì nípa kíni o hínà sú ilà anil islam nígbà tán bá nàbí nípa tí ń jẹ́ islam ànàbí wa ń jẹ́ òye wọn pé khomsu sọ̀làwátìn fìlìyàwómi wà láìlà ànàbí ń sọnù àdífin pé àsára ń tọ́lọ̀ ń ṣe lọ́ranyànlẹ́ alórí ní islam òun ni ká máa kírun wákàtí márùn-ún lójúmọ́ àti lóru èyí ò ní pé lọ́sàn-án àti lóru. ẹ̀ẹ́dì pa àwọn àrùn kan bẹ tó bọ́ sí bí òru bí ìṣáì bí magribi náà gbà àwọn ìtọ́bọ́sọ̀sán bí zuri bí asiri fakọ́là sa ìlú nínú àdíìsì yẹn ẹni tó béèrè ìbéèrè òun wá ń sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run ìrùhà tó ń bẹ lórí yàtọ̀ wákàtí márùn-ún àwọn hadith yẹn púpọ̀ níbi tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣé lẹ́yìn ìrun wákàtí márààrún ìjẹ́rùn míì tó ń bẹ bí tó lè jẹ́ ọ̀ranyàn àwọn àáfàá máa ń lo mọ́sálà yẹn láti fi yanjú ẹ̀ pé lẹ́yìn ìrun wákàtí márààrún kò sí ọ̀ranyàn kí wàá ní bàbá àbí àṣàlà ànábì ní là ilà àǹtà tó wà á. illa an tatawwa'a anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní rẹ̀ arákùnrin tó béèrè je jẹ́ kí n sọ fún ọ jẹ́ n sọ fún ọ yí ọ lọ yí ọ dáadáa irun ìrun marun márùn mo ti sọ pe pé ń lọ́lọ́run ọba aleke ọla ń ló ṣe lọ́ranyàn lórí àwa tá a jọ máa àti ní òru kò tún sí míì mọ́ tó tún jẹ́ ọ̀ranyàn o àyàfi tó bá já sí wípé ó fẹ́ kírun àkígbọrẹ jàmọ́ ó fẹ́ kí ìrun kíni o tàtọ́ wúrò ìrun tá a máa ń kí tá a fi ń súnmọ́ ọlọ́run ọba àlekè ọlá eléyìí wà nínú nǹkan tí a gbọdọ gbọ́yé àáfàá níbi tó ti jáde gan nìyẹn ṣé rí ká máa kírun náà fílà lẹ́yìn ọ̀ràn yẹn oore mọ̀ pọ̀ ń bẹ àwọn àáfàá wa lóore pọ̀ gán níbi ká máa kírun náà fílà ìyẹn ni mo ṣe ń rọra mi àtẹ̀yìn ọmọ ìyá mi ẹ má jẹ́ àgbà tító pẹ̀lú ìrun ọ̀ràn yẹn nìkan ẹlòmíì tiẹ̀ wàá rè gan ọ̀ràn yẹn rẹ̀ gan tiẹ̀ rí kọ̀ wá tiẹ̀ kí dáadáa báyìí kò kí pé gan ìṣá yìí ó sùn kò ní kíkọ dá o lẹ́fù táwa ń gbé wa lọ ní ìsìn ìwọ tó wá já sí pé òtí ẹ̀tàn wá rọ̀ràn yẹn kí á kò dáa tó rárá ní táwa ń sọ ni pé lẹ́yìn ìgbà tá a bá ń kí ọ̀ràn yẹn wa sẹ́yìn ìrún wákàtí márààrún yẹn rákà seventeen òun ló wà ń bẹ̀ rákà seventeen òun nìrún wákàtí márààrún ló ní nínú ìrún subuhi òun jẹ́ túraka ìrún zuhuri four ìrun asiri òun náà jẹ́ four ìrun magrib òun jẹ́ three ìrun ìṣáì òun náà jẹ́ four tá a bá wò two four four three four bó ti fi káwọn ọmọ wa ní poemu nígbà kékeré tá bá rò pọ̀ seventeen nìrun raka àtọ́jọ́ ra yàn tí tó pẹ̀lú seventeen yìí tó ní àwọn àṣegbọrẹ àwọn rí tá a máa kí lọ́sàn-án àti lóru torí pé wọn ọ̀ràn yàn tá à ń kí yìí gan ta ló sọ fún wa pé kọ̀sábù jẹ́ ǹjẹkùn ń bẹ̀ ta ló sọ fún wa wípé wọ́n gbàrún yẹn wọlé jẹ̀mọ́ ẹ jẹ́ á wo àwọn àdíìsì tó ń jẹ́ á máa mọ àmìyàtú sọ̀láàtì tàtọ́wọ́ ẹ̀ ṣé ẹ rí lẹ́yìn ìgbà tá a bá ń kí ọ̀ràn yàn tán ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tó máa ṣe náà fílà. ká láwọn àrùn àkígbọrẹ eléyìí tá a mọ̀ kí lójúmọ́ àáfàá wa ń sọ fún wa wọ́n ní nínú hadith eléyìí tọ́já sí wípé àwọn àáfàá wa wọ́n ládìífì yẹn pẹ̀lú tá a bá wo gbogbo mọ̀jìmọ́ òtúrúkú rẹ̀ hadith tó lálàáfíà ni anabi sallallahu alaihi wasallam ó ní nǹkan alákọ̀ọ́kọ́ awalu ma yuhasabu nas bihi yawmal qiyamah min a'malihim as-salah anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó ní nǹkan àkọ́kọ́ tí wọ́n ó ṣe ṣírò rẹ̀ fún gbogbo ẹrú fún gbogbo àwa tá a jẹ́ èèyàn lọ́dọ̀ ọlọ́run òun nìrun èèyàn bá jẹ́ christian ìbá jẹ́ léegun ìbá jẹ́ babaláwo tí ọba ti nírun ó fèlì wájú ọlọ́run ìlà ṣe ń sọ pé ìsìláàmù lẹ̀sìn ọlọ́run kò sẹ́sìn ọlọ́run bò míì kò sẹ́sìn ọlọ́run bíi ká pàtẹ́wọ́ kò sẹ́sìn ọlọ́run níbi eriwo ya kò sẹ́sìn ọlọ́run níbi ifá ibi ká máa kírun ìtawà rò pé ńlá fi ń jẹ́yàn tó tóbi ju òun lórí orí lọpọlọ wà orí lójú wà orí lẹ́nu wà orí létí wà orí ni ahọ́n wà àfa orí yìí náà ni ó fi kalẹ̀ fọlọ́hún kó o fi mọ̀ pé ọ̀jẹ́ nǹkan kan wájú ọba tó dá ọ tó dá àwọn tó bí ọ tó dá gbogbo ayé tó dá sánmà àtìlẹ̀ àmọ́ forí kalẹ̀ fọlọ́hún àmọ́ lọ́ọ̀rù kú àtẹ̀fọlọ́hún pé àjẹ́ nǹkan kan àmọ́ sọ pé Allahu akbar ìwọ Ọlọ́run ló tóbi anábì sallallahu alaihi wa sallam ó ní nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́ bí èèyàn tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde nínú gbogbo iṣẹ́ torí ó ṣe mo máa ń ràn yàn lọ mo ní foundation mo máa ń ṣàánú àwọn ọmọ òrukàn ẹgbẹ́ ṣe ń wò mí yìí mo gbẹ́ kànga one million ṣùgbọ́n èkìrun àbá àmọ̀ǹfẹ̀ òrọ̀ kò lè wúlò máa ìró yẹn lọ́dà bí táwọn afáà máa fi wé ni pé ká fi wé bíi sack àbí bíi basket tá a kó nǹkan sínú gbogbo ohun tó rò pé ó ṣeun yóò dànù ni èyàn lérí kódélé torí yẹ́dẹ̀yẹ yóò tù yẹ́tẹ̀yẹtẹ ni ṣùgbọ́n tó o bá níbi tó kó sí ìrún yẹn ni wọ́n kọ̀ béèrè yẹkúlù rọ́bùnà lil màláíkà àdìsí yẹn náà mọ̀ ń ká lọ wàhùwà àlàm ọlọ́run ọba wa ọba tó jẹ́ pé ọmọ kọ̀rọ̀ ọmọ gbagba ọmọ gbogbo nǹkan tẹ́lẹ̀ yóò mọ̀ wá sọ fáwọn màláíkà ó ń dùrú fi sọ̀ láti abidi ẹ bá ń wo ìran ẹrú mi bí ọmọ tí tíṣà ti mọ̀ pé ó ti fẹ́ẹ̀lì tó wá sọ fún class captain ìjọba àwọn rìsọ́ọ̀tì ẹ̀ kí lọ́gbà náà máa sì í ó ní twenty over hundred kí ló english seventeen kí ló gbà science ó gba two kí ló gbà ní kin ah repeated títà àjọyọ̀ rẹ̀ pé yóò repeat o ọkẹ́ ní kí class capture ọmọ bóun kà ní ọlọ́run ti mọ ohun tí kálukú wa ṣe yóò wà á máa sọ fáwọn bá àfin rẹ̀ àwọn màláìka tọ́lọ́run sì ti mọ̀ tẹ́lẹ̀ ń zùrú fi sọ láti abidi àtàmà amúnakọ́sọ̀ ha ó yẹ bá àwọn òru ẹrú sìn mi sírun rẹ̀ pé àbòdínkù só pé ìrun só kí ìrun tó pé pérépéré àbí só kí ìrun tó dínkù ọlọ́run kò forí jèmi àti yín o tá n lè fọwọ́ sọ̀yà pé òun òun pé inú wa ní ìsìn pípé rákà kọ́ là ń sọ o ṣé mọ̀jẹ̀mọ́ àti wọ̀tàn ní àfikì sa àfikì báyìí kí ni tí ó wàá ṣẹlẹ̀ fàyín káná táàmà tán kùtìbá tìlà wú táàmà tí òun yẹn bá pé tó kí dáadáa ọlọ́dà yìí mọ̀lẹ́ká kọ̀ sábòsí lọ́dọ̀ àwọ̀ ọlọ́run ẹ̀kọ́ ládàá rẹ̀ kò pé pérépéré. wa íńtánà ń takọsọ mínà àṣẹ àn tó bá jásí kó ti wá lọ dé nǹkan kù ń bẹ kò kí dáadáa nu kọl ọlọ́run tó wá lẹ́yìn mọ̀lẹ́ ká ó ń zùrú hálílẹ̀ abúdí ní ń tàtọ̀ wọ́ọ̀ìn ìwọ tó èsè náà fìlà ọmọ ń ṣe ààrẹ ní sùtà o sẹ́ẹ̀mọ̀ pé ní ìsìn èèyàn lèèyàn ti fẹ́ fẹ́ẹ̀lì ní ìsìn ṣùgbọ́n ẹ̀ wá ní tàbí gbà kẹta wàá fi ń lọ sùkúù gbogbo eléyìí ò sí mẹ́ni ìsìnkọ́lọ́njẹ́ àbáwọn sùkúù kọ̀ọ̀kan ló lè tún wà handwork àwọn ìgbà níbi handwork bẹ́ẹ̀ pé ẹni tí òun apẹ̀rẹ̀ ẹni tí òun ìgbàlẹ̀ àfà máa kó nǹkan yẹn lọ sí sùkúù wọ́n máa fi fún wa ní máàkì báyẹ̀ wá tó bá ní ìwòsàn tiẹ̀ ní handwork kankan só gbé ìgbàlẹ̀ wá sùkúù rí só ṣe apẹ̀rẹ̀ rí só ṣe pépà màche rí só fi pépà àti gọ́ọ̀mù àbá ti stáàṣì só fi mọ calabash ìgbárí àbó fi ṣe nǹkan kan rí ọyẹ bá ní wò só tiẹ̀ níbi project kan tó ṣe rí ẹ bá ní wo náà fìlà rẹ̀ só ní náà fìlà fa nkánà làwọn tàtọ́ wọ̀ ẹ̀ tọ́ba jásí pé ntí máa ṣe náà fìlà àti asalaamu aleykum aramatulah asalaamu aleykum ó ti lọ kò sí náà fìlà kankan tọ́ba jásí pé òun máa ń ṣe náà fìlà ọlọ́run lẹ́yìn mọ̀lẹ́yìn ọ̀yá àti mọ́lẹ̀ abudi fàrí bọ́tàwù mẹ́ńtà tó wọ́n èyí ọ̀yà o ẹrú mi ti ní náfìlà congratulation ọ̀yà máa bá ń fi náfìlà yẹn di ibi tí àléébù ààyè wà jẹ̀mọ́ kí n tí à ń kánú àdìsí ó lè yé kálẹ̀ nìkan ní ìsìn gbogbo òun tó kí láyé ìsìn pé wọ́n ṣubú ìzúrí àásìrì kankan five ni wọ́n tá a máa kí lójúmọ́ wo five ń jẹ́ seventeen raka ẹja nínú seventeen raka tòní four raka ló ní pọ́blẹ́mù ń bẹ tákì lọ́lọ́ ń gbà wọlé jama awáwò kò ní náfìlà kankan ó ti jẹ gbèsè fọ́ọ̀n lẹ̀ ọ̀la nínú òrùn seventeen twelve náà gbàgbé okùn five kò tún ní náfìlà sẹ́yìn wàhálà ń pa lọ nìyẹn ṣùgbọ́n ní òrùn òní four ló ní problem ó ṣe náfìlà twenty four wọ́n kọ́ fi four dínà ó tún ní twenty náfìlà ńlẹ̀ jama ẹja máa ṣe náfìlà kọ́ máa pọ̀ ọlọ́run gba àtọ̀ràn yẹn àti náfìlà wa ká mójútó ọ̀ràn yẹn wa ká kí dáadáa ká farabalẹ̀ kí ká mọ̀ wàá fọwọ́ yẹpẹrẹ mú náà fìlà nígbà wọn bá rí pẹ́lẹ́ yìí ní náà fìlà ọlọ́run lẹ́yìn màlẹ́kà ẹ̀ bá ń fi náà dì fún tó ti lè fìlì ẹ̀ ó ire ti ẹnu tí náà fìlẹ̀ náà bá tún kéré bóyá lápẹ̀rẹ̀ gbogbo òórùn tí ọ̀dánù jẹ́ nine thousand seven hundred raka àwọn náà fìlà rẹ̀ náà fìlà jẹ́ nine thousand six ninety nine àfi kéèyàn tó mójútó náfìlà dáadáa ọlọ́run àti náfìlà àtọ̀rọ̀ yẹn wa ọlọ́run máa gbà ó. súnmọ̀ tú kọ̀bùl àmàl àlàbàlì gbogbo àwọn iṣẹ́ yòókù náà bọ́lá ṣe ní ṣe nìyẹn. ẹni tó wá já sí wípé zaka rẹ̀ ní problem bóyá ní ìsìn zaka tó ń yọ fọ́lọ́run lọ́dọọdún ó ti undervalue tó yẹ kó yọ ó yẹ kó yọ zaka nine fifty thousand ó wá yọ zaka seven hundred thousand lápẹẹrẹ ni o. wọ́n wàá rò pé ẹ̀wá jẹ́ ọdún tó yẹ nine fifty seven hundred dín so ní sọ́dákọ̀ tọwọ́ two hundred and fifty thousand àà sọ́dákọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ ọ̀yẹ̀ dì wọ́n mọ̀ wá wo àwọn ibi tí àbùjẹ̀jẹ̀kù bá wà ní ọ̀ràn yẹn wọ́n mọ̀ dì ẹ pé rẹ̀ ó wò só ní wúmúra fi gbogbo àwọn kan tó jàmọ́ àárí pé ntádìsí yìí tó ń jẹ́ òye wa ni pé gbogbo ẹni tí wọn ọ̀ranyàn rẹ̀ bá ní problem wọ́n wà mú nínú náfìlà wọ́n ò fi náfìlà rẹ̀ di ìyẹn ò ní jẹ́ kọ́rọ̀ rẹ̀ ọjà sínú ọ̀nà tó bá di ọjọ́ gbèǹde alkiyama nínú àdìsí mi anabi sallallahu alayhi wa alayhi wa sallam àdìsí àfa wa amaru ọmọ yẹsir tí màmú wa abu dauda ìmàmú wa ahmed tí wọ́n gbà wá. ó ní sẹ̀mí tù rọ̀ṣúlà lọ́ọ̀yì sọ́lọ́lá àlùwàsálàmù yẹ̀kùn ó ní mọ̀gbọ́tà nàbí ń sọ báyìí wípé iná rọ́júlà láyà ń sọ̀rì ní sọ̀ láti ó nígbà míì ẹ̀ rí ọmọ nìyàn tí yóò kírun nígbà tó bá wá kírun yẹn wà mọ́ láwù ìlà òṣòro ha tó ha súnmùnú à súbọ̀ọ́ à súdùsú à rúbọ̀ wa fúlùfú à ha sallallahu alaihi wasallam ó nìyẹn ó kírun jọ mi òun ó ti rò pé ah mo kírun àsùnbà yẹn mo kí zúrì yẹn dáadáa ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run láàdáa wá ọba tẹ́ẹ̀nì wọn ò fún ó ṣòro tó bá yẹ kọ́ba láàdáa wá láàdáa mẹ́wàá wọn ọkọ̀ fún tó ten percent ládà àwọn ọkọ̀ fún lọ́dọ̀ ọlọ́run ó ṣírù ó ti lùsì ninety percent anabi níbo míì tún sọ̀rọ̀ ni wọ́n kọ̀ fún ìdá kan nínú mẹ́sàn-án ni wọ́n kọ̀ fẹ́ lómi ẹlòmíì súnmúnú ìdá kan nínú mẹ́jọ ni wọ́n kọ̀ fún ládà ẹlòmíì ìdá kan nínú méje ẹlòmíì súdúsù ìdá kan nínú mẹ́fà ẹlòmíì kúmùsù ìdá kan nínú márùn rúbọ̀rọ̀ ẹlòmíì ìdá kan nínú mẹ́rin fúlùsù ẹlòmíì one over third ìdá kan nínú mẹ́ta ẹlòmíì nísù ládàá áàfù ni wọ́n fún ìdajì sẹ́rùn téèyàn wà fọkànbalẹ̀ sírè jẹ̀mọ́ irun tó o tí bàbá yọ lọ fún ọ ní ládàá hundred percent àbí ninety náà fún ọ àbí eighty àbí seventy àbí sixty fifty forty thirty twenty or half torí náà a gbọ́dọ̀ ní náà fìlà kọ́lọ́ńkọ́sánú wa àáfàá ní yàtọ̀ sí pé náà fìlà wọn a máa fi dí ọ̀ràn yàn Ah! àmọ́ máa jẹ́ kípò èèyàn ọ̀gá wájú ọlọ́run ẹni tó já sí pé ó kírun ọ̀ràn yẹn rẹ̀ ọ̀dà bọ́yá àwọn abitọ́ lábùjẹ́ ẹ̀jẹ̀ kù nígbà wọn fi náfìlà dì tán náfìlà tó pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ ah! àwọn eléyìí máa máa ṣe náfìlà o yóò ṣe náfìlà lọ́sàn yóò ṣe náfìlà lóru jẹ̀mọ́ ọlọ́run ọba tó fi ipò rẹ̀ ọba ga ńlá àlùjánnà ìgbádùn yóò bá lọ di ọ̀gá gidi ọ̀gá ńlá ní ó dì lálùjánnà ẹ já wo àdìsí méjì ẹjẹ́ á wo hadith méjì hadith alákọ̀ọ́kọ́ òun làdíìsì àáfàá wa sauban àáfàá wa sauban anáwó sára rasulallah sallallahu alaihi wasallam sallam àná amalin yudekhiluhu lijannata àáfàá wa ń bi ànábì àsálàm àáfàá wa sauban wọ́n ń bi ànábì pé òjíṣẹ́ ọlọ́run iṣẹ́ wo ni ó jẹ iṣẹ́ wo ni ó mú mi wà lùjẹ́ náà ẹ wọ àwọn sàábé ọlọ́run jẹ́mi àti yín náà wà lùjẹ́ náà kó jẹ́ àlè máa béèrè sí àlùjẹ́ wo ni ó mú mi wà lùjẹ́ náà mo fẹ́ wà lùjẹ́ ọlọ́run ṣàánú àwa náà jẹ́ àwàlìjàn náà jẹ́ àlè máa ṣiṣẹ́ àlìjàn náà ànábì ní àlẹ́yíká bìkẹ́sìrọ̀ ti sùjúde a ọmọ ṣe náfìlà tí ọmọ pọ̀ a náfìlà rẹ̀ ọmọ pọ̀ gan ni ọmọ forí kanlẹ̀ fọlọ́run lọ́sàn-án lóru فإنك لا تسجد لله سجدة إلا رفعك الله بها درجة torí wọ́n tó ń wọ́ sàbánù yìí ó ní forí kalẹ̀ fọlọ́n ó ní ṣe náfìlà kankan fọlọ́n àfi gbé ọ̀gá nípò ọlọ́run ó gbé ọ̀gá ni ìyẹn nìkan tó wá ń kọ́ wàhútọ̀ àǹkàbí àkọ́tì à wọ́n pa ẹ̀ṣẹ̀ kan rẹ fún ọ àwọn mẹ̀lẹ́kà wọ́n bọ̀ káńsù ẹ̀ṣẹ̀ rẹ̀ àṣemọ̀ ṣe náà fìlà a máa jẹ́ kíkó èèyàn ọ̀gá yóò tún wá jẹ́ pa ẹ̀ torí àdìsí rọ̀bíà rọ̀bíà bùnú malik àfàwà rọ̀bíà ọmọ malik wọ́n ló jì sí ọlọ́run ọba ó ń sọ pé ó ní sal ìrẹ́ rọ̀bíà ọ̀ wá béèrè kí lọ fẹ́ tọrọ tọrọ nǹkan kábọ̀ bọ́lọ́run sọ̀rọ̀ kọ́ lọ́run fún ọ sẹ́yìn tó bá ní káwọ́ tọrọ ọlọ́run foríjì ní pé ẹ bá ń tọrọ kémi president kí n tiẹ̀ jẹ́ governor kémi náà tiẹ̀ gun jeep kí n kọ́ bọ́ngálò kémi náà tiẹ̀ lọ ra nǹkan báyìí tọrọ ayé sẹ́mi tiwa òun ọ̀mọ̀ tọrọ o ó ní èrè òjìṣẹ́ ọlọ́run ó ní fàkúlìtù àáfàá wa rọ̀bí àbúnà malik alaslami wọ́n ní táwọn sọ ń tà ni wípé aluka mọ̀rọ́ fàkọ́tàkà fìlìjánà ilé ànábì àsálà ètí wọn fẹ́ tọrọ èyí tó wù mí ni pé bí mo ṣe ń wà pẹ̀lú rẹ láyé tí mò ń gbóhùn rẹ láyé tí mò ń gbàdíìsì rẹ wá mo tún bẹ lọ́hùn ní tí mò ń fẹ́ òun ni kí n tó máa wà ní i want to be in your company in paradise mo fẹ́ kí n máa wà pẹ̀lú rẹ ní gbogbo ìgbàlálìjẹ náà ah ànábì rò pé nǹkan ńlá lakùnrin ìbéèrè o ànábì ní àwàgọ́ ìrọ̀ vaalik ìrẹ́ rọ̀bí àti òsì nǹkan mi ìní tó lè tọrọ àfikọ́ sáwà pẹ̀lú mi lálìjẹ náà ó ní kólítù wàzà ilé òjíṣẹ́ ọlọ́run kò sí nǹkan mi o. ọlọ́run jáwa náà lè máa tọrọ orú nǹkan báyìí ní tọrọ ẹ sábà ń tọrọ kí n rí ìyọnu ọlọ́run kí n sì wà lùjẹ́ náà àwọn èrò inú lọ ọbẹ̀ òun ayé làwọn kò sáré máa tọrọ ó nílò òjíṣẹ́ ọlọ́run kò sí nǹkan méjì pé kí n wà pẹ̀lú ẹ̀ náà lọ sí ànábì ni tó tó béèrè yìí kì í ṣe pé ọ̀rọ̀ o ṣùgbọ́n ẹni tí ó wà pẹ̀lú mi èmi náà ṣe máa ṣe torí pò mí ní ọ̀dà jùlọ àlùjá náà o fàáìní àlànàfíkà bìkẹ́sìrọ́ ti sojú rẹ̀ ànábì sallallahu alaihi wa sallam ó ní rẹ̀ rọ̀bíà sọ ọmọ nǹkan tó ṣe ní tó ṣe náà ni wípé ó kàn mí lọ́wọ́ ó ràn mí lọ́wọ́ lórí ara rẹ̀ pẹ̀lú béèrè tó béèrè pẹ̀lú kọ́ ọ máa ṣe náà fílà lọ́pọ̀lọpọ̀ ọ máa forí balẹ̀ fọlọ́n lọ́sàn àti lóru jẹ̀mọ́ tá a bá ti ara wo tí mo sọ yìí lásán yóò jẹ́ òye èmi àti yín pé bá a bá ṣe ń kírun wákàtí márààrún ẹ jẹ́ á tún máa gbìyànjú ká máa ṣe náfìlà èyí ò ní sọ̀láàtù tàtọ̀wọ́ì àáfàá ní àkọsáàmù sọ̀láàtì tàtọ̀wọ́ì ṣé ẹ wá rí irun àṣegbọrẹ irun tí èso ọ̀ranyàn tá fi ń súnmọ́ lọ́hùn yìí àwọn àáfàá wa ló pín sóríṣiríṣi a ní tàtọ́ wúrù mutlak àtàtọ́ wúrù almutlak a ní àwọn ọ̀run náà fìlà àṣegbọrẹ sánpọ́nná pọ́nbélé tọ́já sí wípé akẹ̀ṣe ni mo kẹ̀rù pé owó jẹ́ ìsàlùwà láàmú fúrì lónìí jẹ́ kẹ̀mọ́ sí náà fìlà lọ kì í ṣe pólókọ kan tá à ń pè àbò ní special kan bẹ́ẹ̀ á ní kankan pé wo àti kí zuri tán jẹ́ nkẹ́sẹ́ náfìlà tí èdè aláṣárì bó bá ṣe kí magdibi lónìí ń ṣe náfìlà tí èèwọ̀ ìṣá yìí ní lápẹ̀rẹ̀ aláwọn náfìlà kan tó jẹ́ pé sánpọ́nà ni adẹ̀ ní àtàtọ́ wọ́ọ̀rù alimokojad aláwọn náfìlà àṣegbọ́rẹ̀ kan tọ́já sí wípé òun ó lóǹtẹ̀ ó ní òun wà specified òun tiẹ̀ ó níye bá a ṣe máa ń ṣe é ó níye òǹkà tá à ń ṣe ó níye ìgbà tá à ń ṣe àlùmọ̀kọ́ yáàdì ni òun a lè ṣàdáyan rí ẹ̀ pé bó ṣe ríre tó pé àsìkò báyìí la ṣe iye báyìí náà ni a ṣe kódà ìmí ń bẹ nínú àwọn mọ̀kọ́ yáàdì ń súrà tá a kà ń bẹ̀ àbí àáyà tá a kà ń bẹ̀ ṣẹ̀rí àtúnṣe kí ni o ṣẹ̀rí àtúnṣọ ibi láti wá gbé tó di part fifty nine lórí ọ̀rọ̀ ọ̀run abẹ́ọ́lọ́run jẹ́ kí òun wá ó dá o já sóríire ayé àtijọ́ gbẹ̀ngàn kìámà ọdún léyà fourteen forty two ọlọ́njẹ́ ọba wa láyé o járí tiẹ̀ ṣe ń bẹ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant ah tẹ̀síwájú àtúbìlẹ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuh.